a máa fi in tó ń lọ níwájú wọ̀nyí so bẹ́ẹ̀ ṣe ń wọlé lẹ́ẹ̀kan sí ẹ bá mi gbọ́ wọlé share button orúkọ mi ni ọláyọmí kóìkì tí gbogbo yín mọ̀ sí kóìkì media ẹ building tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ló wà lẹ́yìn mi yẹn eh, that is the building tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí that is a church right so that is the building i'm sure you can all see it so mo máa turn camera mi so that kí a lè jọ máa wo ohun tí mo fẹ́ fi wọ̀n wá mo kí gbogbo ọmọ yorùbá lẹ́ǹkan sí pé a tún káàbọ̀ sórí ìkànnì wa tí a mọ̀ sí ìkànnì Koiki Media so as i'm turning my camera i'm also gonna be starting the last platform ẹ má bínú sí mi pé ẹ mọ̀ pé ta ni mo wà now i have my camera showcasing tẹ bá wo eh, ẹ má bínú if you look at the church right church then ń wò and kẹ́ environment tí church yẹn wà now question to yẹ kí abira wa ni pé why is it not the same tó jẹ́ pé lọ́dọ̀ wa. church tani. this is a Catholic school as well St. Joseph Catholic School ní ibi tí mo ti ń gbé transmission yìí wá fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tí ẹ ti darapọ̀ mọ́ mi ẹ má ẹ kẹ́ni kankan tún sọ fún wa pé Nigeria is going to work Nigeria is not going to work and it is not likely to work so the interkamawa demand for nisin is the dissolution and the amalgamation of Nigeria torí pé Nigeria is not a country. Is not going to be a country and it will never be a country. So that is the reason why T Emma má bínú my camera seems to have gone. Now, mo fẹ́ Look at the environment, look at the society, and look at what it looks like on a Thursday morning. Uh, Tiba bá súnmọ́ which I can do because mo ṣì ní a bit of time i want us to continue to ask question ṣé àwọn àbí báwo tí society tiwọn tó ń work tí tọ̀dọ̀ tiwa tí kò work uh, mo kí gbogbo àwọn tí wọ́n jẹ́ aládùúgbò mo fẹ́ kẹ́ wo ni o uh, mo wà ní area kan tó ń pè ní n 19 now look at it right in front of you ẹ rántí fídíò kan tí mo ṣe nígbà kan tí mo ní pray pray pray pray pray ṣe rí i pé St Joseph Catholic pamisa fún ọmọ tó jẹ́ ọmọ ọdún méjì ó lẹ́tọ̀ọ́ láti wá ṣe kíni láti wá darapọ̀ mọ́ wọn o ní láti sanwó ọ̀fẹ́ ni o ní láti ronú pé òun wá owó ọ̀fẹ́ ni and this is for everybody to understand that yorùbá nation tá à ń pè fún kò ń ṣe pé à ń pè fogun advertisement yẹn náà lọ fi síbí báyìí fún gbogbo ẹni tó ń gbé ní agbègbè yìí àbọ̀rọ̀mọ̀ye yín nísìn that is the advert sent joseph catholic primary school wọ́n ní àwọn ọmọ ọdún. èyí tí ẹ wà níbí báyìí ṣé ẹ̀ ń rí dáadáa ẹ̀hẹ́n torí pé ẹ má bínú eléyìí ti turn síwájú mi let me turn it back to you. Yeah. So you can see exactly what we are saying, that religion is not the reason why we want Yoruba nation. We want Yoruba nation because things are not working. The church is closed. This is how it is meant to be. Holy Mary, Mother of Jesus Christ, may God answer our prayer and the hope of the Yoruba people will be listened to and we will all exit. The Biafra will go, the Yoruba we go, the Arewa we go, the Ijo we go. We do not want to be part of this messed up. You can see This is the church. The building is closed. Welcome. Come in. The church is open and warm for prayer and for public worship each day. And this is what we want in Yoruba land. But many Yoruba people say, shut up, come back home. Opposite the church, there are a lot of activities. And this is exactly why we, the Yoruba campaigners, are saying our religion must not stop us from asking for Yoruba nation. This church, right, as you can see the edifice, a very big one, I'm sure you can see, very massive. And look at the environment of the church. Look at the environment and you can tell that this is the reason why many diaspora, to join Nigerians, doesn't want to come back home, especially in a society that failed every single one of us from top to bottom. The madness of Nigeria. Look at it. Can you see the beautiful church? Can you see it? Gbogbo interchange sọ fáyín tí ẹ ọ̀rọ̀ Yorùbá nation is not about anybody. It's not about anybody, it's about everybody. to get involved. Moki Pastor Mo, God will continue to strengthen you in Jesus' name. Amen. Eminoni, náà I would be the last man standing. Èmi ni Nigeria crew, let me. That is a church and the school will start on the 23rd for two years old. And when we say, ah, fair Euro, ah, fair Nigeria mo, some of you will come and start attacking us and telling us as if, ah, Montanso, We know what we are talking about. We know what we want. We don't want to be part of a country that has failed. We want to have our own country that works for us, that the society will be well managed. Àfẹ́gbé beni luti ayawa mama já. Christians can no longer worship in Nigeria today. Muslims cannot worship today. Traditionalists cannot worship today. Many people are now scared of being part of a country that doesn't have security. The security situation in Nigeria is becoming alarming on a daily basis. We are now asking that it is time that we all speak up against the injustice that is taking place in Nigeria. Nigeria is not working. and it is not going to work. Let us exit it now before we all sink into Nigeria. You can see it. You can all see exactly what I say. It is not about being a Christian or oh, fair Yoruba country. No. As a Christian in Nigeria today, you cannot practice your religion. Ẹ rántí ọmọ tó pa ní Kaduna, ẹ bá mi koruko esi comment section. How many of you remember her? I think Rebecca. Ṣé Rebecca lórúkọ ọmọ yẹn? Remember that girl that was killed? Is it Kaduna or Sokoto? Can't remember now. Lynched to death because of her faith. Ẹ Misari Kosibe. What was the name of that beautiful Christian girl that was killed, burnt to death because she disagreed? And when we say we do not want to be Nigerians, people are asking us, no, let us be part of a country. No, I don't want to be part of a country that doesn't work. I want to be in a country where we respect lives and property, where we respect each religion, because we must all have religion tolerance. Deborah Eshegoni, Deborah was, was, was not just killed, she was burnt to death wọ́n fi ikú pa ní Sokoto nítorí pé kí ni ó disagree mo kí Ògúnmọ́lá Abíọ́dún so and like I say all the time you might not like what I do always come out and that's the fact whether you like it or not Nigeria must come to the end of its expi- it has already expired but we gotta bury it and that is the only final solution to all the problems that we are facing today in Nigeria. My name is Olami Koiki. As I leave you with this short broadcast, remember, nobody is coming to save you. You got to save yourself. We have to save ourselves. And that is we need to capture on this particular side of the globe. Right in the location tí mo wà yìí, mo kí gbogbo alẹ́ nǹkan sí pé kò ní sú wa yii mo ki kò dẹ̀ ní rẹwà let me bring the camera back before I end the broadcast we will not be fed up and we will not get tired and our demands will be listened to eh, ó pẹ́ bóyá our demands must be listened to and as you can tell from the church which is behind me gbogbo Inti tí a ṣe country kò jù báyìí lọ ṣe rántí pa Deborah ní Sokoto because Deborah ó disagree pẹ̀lú wọn o ò lè gbé ní country tí o ò ní right gẹ́gẹ́ bí Christian o ò ní right gẹ́gẹ́ bí Muslim wọ́n ti gba right kúrò lọ́wọ́ gbogbo wa so all we can do right now is to say enough is enough and let everybody go their separate ways. So thank you so much for joining me again on this very short transmission in this beautiful suburb of London. Very beautiful. Very, very beautiful area. Very beautiful. Right by um, N19. Kojinosi, um, Bishop Avenue is not too far from here. Uh, going this way will take you to Archway. But once again, you can see the church. This is exactly what we expect. So àádélẹ̀ lérí lágbára ọlọ́run lórúkọ jésù i'm sure you all saw the uh, jesus sign inside that uh, mary eh? mo ti fi wọ̀nyí lẹ́ẹ̀kan so that's about it uh, hopefully i will see you again when we have more discussion but for now have a very good morning and i say koiki media bringing the world closer to your doorstep èyí twenty nine Abi, august twenty twenty four ó ń sún kẹrẹ̀ ó ń sún kẹrẹ̀ ṣẹ́rẹ́ òrùn tẹ̀ ń rí i níbo lòrùn yẹn wà nísìn òrùn yẹn wà lẹ́yìn mi báyìí ẹ ẹ ojú ló ń kán ìbòjì òrùn yìí tẹ̀ ń rí lẹ́yìn mi ó ń bọ̀ níbẹ̀ ojú ló ń kán ìbòjì òrùn máa débẹ̀ gbogbo intan fẹ́ a máa gbà lọ́wọ́ àwọn tí wọ́n di ẹ̀tọ́ wa mú torí pé ẹ̀tọ́ ni intan béèrè fún àní intan béèrè fún ẹ má bínú n tá à ń béèrè fún kò tí pọ̀ jù kò tí pọ̀ jù n tí à ń béèrè fún kò tí pọ̀ rárá àníríjù bẹ́ẹ̀ yẹn lọ thank you so much for joining have a very good morning and bye for now.